àjàǹkóró alágbẹ̀dẹ ọ̀rọ̀ kí ni ń ṣẹlẹ̀ lágbẹ̀dẹ ẹ̀ ń gbóhùn ẹwùrì fákáfìkì ẹ̀ ń gbọ́ tọmọ owó gbìnrin gbìnrin ẹ̀ ń gbọ́ tomi agbádá sìnsìnsìn ẹ sì tún béèrè pé kí ni ń ṣẹlẹ̀ lágbẹ̀dẹ pálúdá pàlùdà ńlá àárọ̀kọ́ pálúdá pàlùdà ńlá àràdá kárọ̀kọ́ káràdá ká lè roko bọ́dún dé ni károko bọ́dúndé kí tilé toko lè jẹun yóò bẹ́ ń bọ́ ohun tí ń ṣẹlẹ̀ lágbẹ̀dẹ nù àgbẹ̀dẹ tá a ti rọkọ́ òun àdá náà là á ti rọ idà òun ìbọn bá a bá wá rọdà tán etí ogun níran ni bá a bá rọ̀bọ̀n tán àhàyá òun àtẹ̀tù ní í béèrè ọmọ rẹ kan ò sì sínú ìbọn ohun tí ń ṣẹlẹ̀ lágbẹ̀dẹ irinnu tibitiri ni kí ni wá ń ṣẹlẹ̀ lágbẹ̀dẹ ọ̀rọ̀ <laughs> ọ̀rọ̀ rírọ náà ní í ṣẹlẹ̀ lágbẹ̀dẹ ọ̀rọ̀ irin là á mú rọrin lágbẹ̀dẹ irin ọ̀rọ̀ ńlá á mú rọ ọ̀rọ̀ lágbẹ̀dẹ ọ̀rọ̀ ká fọ̀rọ̀ gbọ́rọ̀ ká fọ̀rọ̀ dára kì í tán lágbẹ̀dẹ ọ̀rọ̀ àjàǹkóró náà rí alágbẹ̀dẹ ọ̀rọ̀ ká múrin ọ̀rọ̀ ká tì í bọnú fi ẹwìrì ọ̀rọ̀ fún iná ọ̀rọ̀ mọ́ bírin ọ̀rọ̀ bá pọ́n rẹ́gẹ̀dẹ̀ tán ká fẹ̀mú ọ̀rọ̀ mú un jáde ká fọmọ owó ọ̀rọ̀ lù ú tọ̀tún tòsì kó lè jọ tá a fẹ́ ó jọ gan-an bọ́ba wa jọ tán agbada omi ọ̀rọ̀ ńlá fi mú iná ẹ̀ wálẹ̀ n ti ń ṣẹlẹ̀ lágbẹ̀dẹ ọ̀rọ̀ nu Àjàǹkòrò dùgbẹ̀ mo ọ̀rọ̀.